إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ومن علامات حب الرسول صلى الله عليه وسلم العشر الثامن منها وأن يكون وأن يكون الرسول صلى الله عليه وسلم أحب الناس إليه من نفسه ووالديه وأولاده وعشيرته وجميع الناس كافة وكذا حب رفقة معه في الجنة ورؤيته هناك وتاسع واجتناب الابتداع في دينه لأن الابتداع في دينه يقتدي اتهامه بعدم تبليغ رسالة ربه عز وجل أو كتمانه لبعدها وقد بلغ رسالة وأدى الأمانة وترك أمته على نهج البيضاء ليلها كنهارها والعاشر الجهاد لأجل دينه a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ Allah ọba láàánú kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ọba aláàbò ni ọlọ́run kó fi ààbò rẹ̀ bò wá òun náà ni ọba olùpèsè kó pèsè ìjẹ̀mú ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. fàhádìhì àlékútúbá asáàdìsá min silisilati alkutob min alamati hubi rasul èyí ni kútúbà kẹfà nínú àwọn ìpele ọ̀rọ̀ lórí àmì ìfẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tá a pè ní mẹ́wàá. ní ìjẹjọ ibi tí a bá dé ní orí àmì keje eléyìí tá ní ذكره بكل الخير والكرامة مع أصحابه الكرام مما dárúkọ النبي pẹ̀lú gbogbo ohun tó jẹ́ dáadáa àti àpọ́nlé bá a ṣe wá ń fi dáadáa rántí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa bẹ́ẹ̀ náà la fi dáadáa rántí àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ torí pé àwọn ni sẹ́ẹ̀tì àkọ́kọ́ àwọn ni igun àkọ́kọ́ nínú igun tí yóò jẹ́ mùsùlùmí fún umma yìí bí wọ́n bá jẹ́ ní rí ni a ní rí ẹni rí kankan nínú àwa tàsìkò yìí torí náà a máa sọ̀rọ̀ wọn pẹ̀lú rere àmọ́ ọmọnìyàn ni wọ́n báwa náà ṣe jẹ́ ọmọnìyàn ìfi ọmọnìyàn wọn hàn ìfi ọmọnìyàn wọn hàn ibi tí ìjẹ́ ọmọnìyàn bá ti gbé wọn bí ìgbà tí èébì bá gbé ènìyàn tí ó sì ní kápá lórí ẹ̀ àfi kó bì. sọ pẹ̀lú ìjẹpẹrẹ ẹnu a ní sọ pẹ̀lú ìtàbùkù wọn bí kò ṣe pé a kà sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ọlọ́run sì ti ṣàforíjì fún àwọn tó ṣẹlẹ̀ sí kódà wọ́n ti di ẹni rọ̀díyà lọ́hùn áníhùn wọ́rọ̀dọ̀ áníhùn. àwa ni ìṣẹ̀lẹ̀ yẹn fẹ́ kọ́ ní ọgbọ́n àwa ló fẹ́ kọ́ lọ́gbọ́n àwa ló fẹ́ kọ́ lọ́gbọ́n a máa kọ́gbọ́n látara ibi tí wọ́n bá ti mọ̀ ọ́n ṣe a tún máa kọ́gbọ́n níbi tí wọ́n bá ti ṣàṣìṣe àwọn kọ́gbọ́n ń bẹ̀ ni kì í ṣe páfi máa yẹpẹrẹ àwọn sọ̀hábà ẹnikẹ́ni tó bá yẹpẹrẹ sàábì kan pẹ́rẹ́ àdánwò tí ó kó bá ara rẹ̀ yóò tayọ ẹni tí ẹni tí ó lọ sí ẹ̀wọ̀n gbére lọ ọlọ́run làwọn ń bi aburú rẹ̀ tọ́ àmì kẹjọ táàrí lára wa tá a fi mọ̀ pé lódodo ànífẹ̀ẹ́ ànábìwá Muhammad òun náà ni pé tí wọ́n bá tún gbogbo èèyàn lẹ̀ bẹ̀rẹ̀ láti orí ara wa pé ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan ìwọ alára ó jẹ́ nọ́mbà one àwọn òbí rẹ bàbá rẹ ìyá rẹ wọ́n tó tẹ̀lé ọ àwọn ọmọ rẹ tó bí àwọn náà tó tẹ̀lé ọ àwọn ẹbí rẹ nídìílé bàbá nídìílé ìyá àwọn náà tó tẹ̀lé ọ lẹ́yìn náà wọ́n wá ní kí gbogbo ayé tó wá tò gbogbo yín wá dó sí orí sọ́fù kan wọ́n wá ní kánẹ́bì náà dúró sí ẹ̀gbẹ́ kan wọ́n wá bi ọ́ léèrè pé ta ló fẹ́ràn jùlọ nínú ogun méjèèjì ànẹ́bì ló tọ́ka sí sallallahu alayhi wa sallam ànẹ́bì ló gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí ju ara rẹ lọ ànẹ́bì ló gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí ju bàbá rẹ àtìyá rẹ lọ ànẹ́bì ló gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí ju àwọn ọmọ tó bí lọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ló máa nífẹ̀ẹ́ sí ju àwọn ẹbí rẹ lọ anabi wa muhammed ló nífẹ̀ẹ́ sí ju àwọn ìran rẹ lọ àti gbogbo ayé pátápátá pátápátá lẹ́yìn Allah lẹ́yìn Allah tó jẹ́ ọba dẹ́dà ànábì látún nífẹ̀ẹ́ tẹ̀lé lẹ́yìn tí a bá nífẹ̀ẹ́ ànábì látún wá nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà lánífẹ̀ẹ́ àwọn sọ̀hábà bá a ṣe nífẹ̀ẹ́ ànábì ń á nífẹ̀ẹ́ àwọn ànábì ẹgbẹ́ rẹ̀ tí wọ́n gọ jẹ́ ọmọ ìyá nínú jẹ́ ànábì ọlọ́run lẹ́yìn náà á tún wá nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà lẹ́yìn náà ló tọ́ wá kẹ́ ń bá kàn bára rẹ ni o bóbì rẹ ni o bọ́mọ rẹ ni o bẹ́bí rẹ ni o bíran rẹ ni ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí ọ ò bá ní ìfẹ́ ànábì ju gbogbo ohun tá a wí ń lọ o ò nífẹ̀ẹ́ ànábì ọkàn tán ra rẹ jẹ ni o ò nífẹ̀ẹ́ ànábì ọkàn tán ara rẹ jẹ ni ìdí nìyẹn tó fi já sí wípé ìfẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwa mùsùlùmí onísúnnà ó ju ìfẹ́ tí àwọn onísúfí tí wọ́n ń sọ pé àwọn ní sí ànábì lọ ọ̀gbọ́dọ̀ mi yé ìfẹ́ táwa ní sí ànábì Muhammad àwa mùsùlùmí onísúnnà ìfẹ́ tiwa ó ju ìfẹ́ tí àwọn onísúfí sọ pé àwọn nífẹ̀ẹ́ sí ànábì wa muhammadu lọ torí wípé tí ẹ̀rọ àwọn súfí tẹ̀ ń wó òun bẹ́nìkan bá sọ̀rọ̀ ànábì láì dáa wọn ò ní bẹ́ wulẹ̀ wọn ò ní múra jà ẹ jẹ́ kí wọ́n sọ pé ṣé o Tìjàní ṣe kinní kan tàbí bàbá níyàásì ó ṣe kan ìgbà náà lẹ́ẹ̀mọ̀ rí tí wọ́n máa sọ ọ̀rọ̀ burúkú tí wọ́n máa tu bí ejò ìfẹ́ ṣé òtìjà ní lọ́kàn oníswírìdì ó ju ìfẹ́ tó ní sí ànábì Muhammadu lọ sallallahu alayhi wa sallam àmọ́ àwa mùsùlùmí onísúnnà ìfẹ́ ànábì ló ga jù lẹ́yìn tí ìfẹ́ àlọ́wù ìfẹ́ ànábì Muhammadu ló kàn àmì kẹsàn-án àmì kẹsàn-án ok wàkàdà hubbu rífikọ́ máa àwòfin lè jànà bá a ṣe wá nífẹ̀ẹ́ ànábì láyé yẹn látún wá máa jẹran kan látún nífẹ̀ẹ́ pé ká tún wà pẹ̀lú ẹ̀ nínú ọgbà àdẹ́ra. ọ̀gbọ́rọ̀ mi yé ó tún nífẹ̀ẹ́ kó o máa wà pẹ̀lú ànábì kó wà nínú rífikọ́ rẹ̀ kó wà nínú alábàárín rẹ̀ kó o wà nínú ẹni tí ó máa fojú gan ní àdébí Muhammad ní ọgbà àlìjẹ́nnà ó ṣe kókó o torí pé sàábẹ̀ kan ó bá ògìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní nǹkan kan sì ń bà mí nínú jẹ́ nǹkan kan sì ń bà mí lọ́kàn jẹ́ kí ni nǹkan náà ó ní bí mo ṣe ń rí ọ láyé inú mi ń dùn ṣùgbọ́n ṣé ń túmọ̀ láǹfààní àti rí ọbẹ̀ lọ́rùn <laughs> ànábì wa sọ fún wípé sallallahu alaihi wasallam níwọ̀n ìgbà tó bá ti já sí pé ọ̀fẹ́ kí ọ̀fẹ́ máa rí mi bẹ́ẹ̀ lọ́rùn ọmọ rí mi bàtọ́ ọ̀bá fẹ́ ò ní rí mi o so lọ́ọ́ fi sí pé àti ilé ayé ló ti fẹ́ kó ọmọ rí ànábì lọ́gbàlejẹ̀ náà ó ti yé ọ so tẹ́bá tún wọ ayé àwọn súfí ayé wọn tún bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ náà ẹni táwọn súfí fẹ́ máa rí oníṣẹ́ òtìjà ni àbọ̀ ọmọ bẹ́ẹ̀ oníṣẹ́ òtìjà ni àti bàbá nìyáàsì ló fi já sí pé fọ́tò ṣé òtìjà ni ní wọ́n máa ń gbé kọ́ra káàkiri ní wọ́n máa ń gbé kọ́lé torí àwọn tó fẹ́ máa rí inú wọ́n tún máa sọ fún ọ pé táwọn bá ti ń wojú inú àwọn sì máa dùn táwọn bá ti ń wojú fẹ́ẹ̀kì ojú fẹ́ẹ̀kì ni o ojú fẹ́ẹ̀kì tí wọ́n ya fọ́tò rẹ̀ ogún tí ìsojú àlùbáríkà kankan mùsùlùmí onísùnà yóò fẹ́ kọ́ máa rí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam lọ́gbà àlìjẹ́ náà kọ́ máa wà pẹ̀lú ẹ̀ nínú agbo bíi tí ànábì bá wà lọ́hùn. nǹkan ẹlẹ́ẹ̀kẹsàn-án àmì kẹsàn-án ìṣìnàbùl ìbtìdá àfìdí nìyí ìṣìnàbùl al-ibtida fi dinihi ọlọ jìnnà sí kó máa dá àdádálẹ̀ sílẹ̀ nínú ẹ̀sà níbi Muhammad tó o bá lọ onífẹ̀ẹ́ rẹ o nínú àmì táàrí lára rẹ ni pé ó jìnnà sí kó máa dá àdádálẹ̀ lẹ̀ sínú ẹ̀sà níbi Muhammad sórí àdádálẹ̀ tó ń dálẹ̀ nínú ẹ̀sà níbi Muhammad yẹn wàláì àmì pò onífẹ̀ẹ́ ni torí pé ọmọọmọ ń ka ẹ̀sùn sánẹ́bí lẹ́sẹ̀ ni pẹ̀lú tó ń ṣeun tó o bá ti ń dá àdáadáa lẹ́ẹ̀lẹ̀ nínú ìsìláàmù ìṣe ló ń ka ẹ̀sùn bígbà tó má nẹ́bí lọ sí police station tó o bá sọ pé ọ̀ràn báyìí ló dá ọ̀ràn báyìí ló dá ọ̀ràn báyìí ló dá kó lè yí ọ sọ orí àdádálẹ̀ tó ń dálẹ̀ nú ẹ̀sùn yẹtẹ́dí ìtìhámọ̀hú bí ádámì tẹ̀bìlì gèrè sáà rọ́bì azawajala sórí tọba ti dá àdàdà lẹ̀kan báyìí ìtumọ̀ ẹ̀ ni pé òun fi ẹ̀sùn kànẹ́bì pé ohun tí wọ́n dálẹ̀ yẹn o bíi mòlídì ní ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó dálẹ̀ tó ń ṣeun pé a tó ọba jẹ́sẹ́ pé ni ó yẹ kó ṣe kìíní nígbà tó ń bẹ láyé ó jẹ́sẹ́ pé ni ibi tó o jẹ́ kù sí ẹ́ lèmi wá bọ̀ sí yòókù yìí ìtumọ̀ tó ń sinmi o. ó ń fi ẹ̀sùn kan ànábì Muhammad sallallahu alaihi wasallam pé kò jẹ́sẹ́ tọ́lọ́run rán pé ó kù síbi ayẹyẹ mòlídìí ànábì ìbàgẹ́sẹ́ pé lọ́dọ̀ rẹ ò ní fi ayẹyẹ mòlídìí ànábì kù ìwà tó sì ń ṣe òkú náà tó ní bá ti kú kíyàn ṣe fìdáwọ́ ọjọ́ ọjọ́ kẹjọ àbọ̀jọ́ kẹta torí mi ò bá wọn sí rí mi ní òjì mọ́gán sí now àrẹ́bì tó mẹ́sìn wà ààrí fìdá òṣìṣẹ́ nínú tó mú wá ìwọ wá dìde lónìí ò gbé fìdá kalẹ̀ kí ló dọ́gbọ́n sọ ọ̀dọ́gbọ́n sọ wípé ẹ̀sìn mú wá o ó kù síbi yẹn ìwọ ronú kàn pé ọpọlọ tiẹ̀ pé so ìdá nǹkan lè nú ẹ̀sìn hmm. ìfi ẹ̀sùn kan ànábì tó lò nífẹ̀ẹ́ ni òun fẹ̀sùn kàn pé kò jíṣẹ́ pé ìtumọ̀ ẹnu. tàbí òun dọ́gbọ́n sọ pé kìtìmọ́nú báàdì rìsáàlà ànáhà ànáhù kátámá báàdọ́ rìsáàlà ti rọ́bìhì tàbí kó gá sí pé òun sọ pé ayẹyẹ mòlídì ṣíṣe ọlọ́run fi ràn fìdáwò òkú ọlọ́run ṣùgbọ́n ọ̀dàṣọ́bò ọ̀dàṣọ́bò gẹ́gẹ́ bí àwọn ṣéòtì já ní ṣe sọ pé ànábì daṣọ bo sọ̀ràtúlì fáàtì fún ọmọ ni àwọn wulẹ̀ sọ sẹ́yìn pé àwọn ya wèrè gidi gan ti wọn ni àwọn ya wèrè gidi gan wèrè wọn ò sì lè gbọ́ ilá ayẹ̀ṣà Allah kéèyàn yanu ẹ̀ kéèyàn sọ pé ànábì mọ̀ọ́mọ̀ daṣọ bo sọ̀ràtúlì fáàtì ni pé ó fi pamọ́ de ìgbà tí wọ́n bí ṣéwù Ahmada Tijani irú gbólóhùn ó wà nù tíra wọn kó o gbọ́ pé ẹnìkan sọ bá nípa ànábì rẹ kó o mọ̀ mú tì lọ́tẹ̀ ẹ̀sìn ẹ́ kó o tún mọ̀ tẹ́wọ́ gba ìlànà rẹ̀ wọ́n sọ nù tíra wọn wípé wọ́n bí ṣé o ti dání léèrè ni wípé ǹjẹ́ ànábì tiẹ̀ mọ̀ wípé ò ń bọ̀ ọlànàbì mọ̀ ok wọ́n tún bí léèrè pé ǹjẹ́ ànábì tiẹ̀ mọ̀ pé sọ̀rọ̀tún lè fàá tì pé ọlọ́lá ju kùránì lọ ó lànà bí mọ̀ bẹ́ẹ̀ à wọ́n wá ní mùrídùú àbílẹ̀ rè pé nígbà táwọn ibi wàá mọ̀ bẹ́ẹ̀ èyí ti ṣe tí ò kọ́ àwọn sọ̀hábà rẹ̀ ó lànà ibi fi pamọ́ ni ó fi pamọ́ fún mọ̀ọ́láhù ṣéwù amada Tìjàní ó fi pamọ́ fún ni ẹ wọ̀rọ̀ burúkú ní táwọn oníṣúfí tí wọ́n tẹ̀ bàtínú tọ́ bá rí wọn tí wọ́n bá ń ka sílẹ̀ fàátì tí wọ́n di dìgbòlógí ń bẹ̀ ara tí wọ́n ara tí wọ́n tẹ̀bàtì nìyẹn yìí pé sọ̀rọ̀tún lè fàtì o ó dáa ju kùránì lọ ṣùgbọ́n ànábì fi pamọ́ kò kọ́ àwọn sàábé ọwọ́ á kọ́ àwọn sàábé ní àsàlátù kan tí ò tí ò tí ò ní láádá pípọ̀ nú ìyẹn ní àsàlátù àlìbùrẹ̀míyà wàláì ká lọ pé ò ọ̀ràn míì mọ̀ níbi òtí délé ayé ọ̀wọ́ tí mo sọ ká sọ pé yẹn nìkan ló dá ọ̀ràn tí ti bàjẹ́ wájú ọlọ́run ọ bàjẹ́ ọ kéde kó bàjẹ́ dábọ̀ ọ bàjẹ́ kanlẹ̀ wọ́n sẹ̀ bọ́ rìpíà ayé rẹ̀ wọ́n sẹ̀ rí wọ́n sẹ̀ rí níwù rẹ̀ fún ọ ni láti sọ pé ànẹ́bì mọ̀ pé ṣé Tìjàní ń bọ̀ ọ̀daràn láti sọ wípé ànẹ́bì daṣọ bo sọ̀látùlì fáátì fún sọ̀hábà ọ̀ràn ló dá.